lójoojúmọ́ lo oògùn the first thing láti ṣe òun ni kí ọkọ gbọ́ àgbọ́yé the billion coin tẹ́ bá wá sí ilé iṣẹ́ wa tó wà káàkiri gbogbo ìpínlẹ̀ káàárọ̀ oòjíire àwa máa fi ìdánilẹ́kọ̀ọ́ ó ń lọ láti ọwọ́ aago mẹ́sàn-án wọ aago mẹ́fà ní gbogbo ọ́fíìsì wa káàkiri fún àpẹẹrẹ ọ́fíìsì wa tó wà lẹ́kọ̀ọ́ ó wà ní nọ́mbà four Ogudu road ní Ọjọ́ta opposite MRS petrol station. nọ́mbà four Ogudu road bẹ́ẹ̀ni lọ́jọ́ta a tún ní ọ́fíìsì sí ìlú Ìbàdàn orí iléeṣẹ́ wa ó wà ní nọ́mbà six Akande street ìyànà agbowó express lọ́jọ́ a tún ní ọ́fíìsì ní the Rovans hotel former the rovers hotel presently wọ́n ń pè ní Walan hotel ibi tí corporate head office wa tó wà ní an ọ́fíìsì ìlú Òṣogbo ní Ìgbómìnà street an ọ́fíìsì ìlú Kwara l'Ílọrin so gbogbo àwọn ọ́fíìsì tá a bá ti ṣí wọn láti bí aago mẹ́sàn-án wọ aago mẹ́fà là ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn wa because orí afẹ́fẹ́ kò sí ààyè fún wa láti gíìvù ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìkankan tí a mọ̀ ni pé ibi tí a ti lè là ẹni tó bá dẹ̀ mọ̀nà èèyàn gbọ́dọ̀ tẹ̀lé mo fẹ́ kí àwọn ènìyàn wa tó ń gbọ́ wa lílé kó wá darapọ̀ mọ́ iléeṣẹ́ the coin master tó ń polówó the billion coin kò dẹ́n ṣe the billion coin nìkan là ń polówó à ń polówó trade coin club níbi tó jẹ́ pé owó tẹ bá fi sílẹ̀ láàárín oṣù kan ìdá mẹ́wàá ten percent lẹ́ máa gbà ẹ dẹ̀ máa gbà fún oṣù méjìlá lẹ́yìn oṣù méjìlá yìí ẹ máa gbọ́ dídí owó yẹn padà fún àpẹẹrẹ ká sẹ́ pé ìyẹ̀kan invest hundred thousand lórí oṣù kan a máa gba ten ten thousand so tó máa fi gbà fún oṣù méjìlá a ti gba one twenty thousand then a tún wá gba ojú owó ẹ̀ which is hundred thousand á gbà padà so èèyàn tí ó bá mọ ibi tẹ́gbẹ̀ bá ti là ní bí mo ṣe sọ á sáré kù ni so tí àwọn èèyàn bá wá sí offices wa a máa dá wọn lẹ́kọ̀ọ́ bó ṣe lè ṣe oríire bó ṣe lè là nínú digital currency tá à ń pè ní cryptocurrency especially the billion coin ẹ fi hundred thousand sílẹ̀ láàrin oṣù méje á ti di over twenty two point four million ká jẹ́ pé ìdajì lẹ́fẹ̀ẹ́ ṣe bí fifty thousand naira hmm. láàrin oṣù méje á ti wọ bíi eleven point two million naira ká sọ pé owó yín ò tiẹ̀ ká fifty thousand ìwé twenty thousand ló ká láàrin oṣù méjì á ti wọ bíi four point five million ẹ lè sọ pé òkè mi ò ní agbára twenty thousand bíi ten thousand lágbára mi ká láàrin oṣù méje twenty thousand á ti wọ bíi two point two million àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bó bá ṣe mọ́ lo oògùn wọn. ìyẹn ni wípé àti àwọn ọmọ iléèwé àti àwọn ìyàwó ilé àtẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ gbogbo wọn ni ó ní àǹfààní láti láti láti láti nípìn nínú irú ètò tẹ́ gbé kalẹ̀ yìí. gbogbo ènìyàn ló ní àǹfààní èèwọ̀ hmm. òbí ra ọjọ́ ọ̀la ẹ̀ fún ọmọ ẹ̀ èèwọ̀ bàbá má fi gbogbo owó fi ṣe fàájì gbìyànjú kó kọ sí kéde kó fi ìwọ̀nba owó díẹ̀ kó fi sí inú àkáǹtì the billion coin fún ọmọ ẹ̀ fún ọjọ́ ọ̀la nǹkan tẹ́ máa discover ni pé ọmọ tí a ẹ̀ṣẹ̀ bí lẹ́nìí tó yẹ bí ọmọ ọdún kan tí ẹ bá invest bí abi ten thousand sínú account fún hmm. láàrin oṣù méje ten thousand ti wọ bí two point two million kẹwàá hmm. imagine kọ́mọ yẹn tó wọ bí abi ten years to this hmm. time ọmọ yẹn á di multi billionaire information nìkan lẹ need tẹ́ bá ti wá sílé iṣẹ́ the coin master a máa fi gbogbo àwọn evidence. evidence ẹ lè google thebillioncoin.info website thebillioncoin nìyẹn. Hmm. ẹ̀yin fúnra yín ǹjẹ́ ẹ ti ní àwọn.